لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج لخليل لمحمد سرنا على نهج لخليل لمحمد وبقول من شرع شريك حتى نسيناه وعلى مقولته لكريمتنا اهتدي وعلى مقولته لكريمتنا اهتدي ولكل قول نستدل بآية أو بالحديث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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ṣe pé òun náà ló ní gbogbo ọpẹ́ pátá yányán oore tí ó ga jù tí a lè má du ọpẹ́ rẹ̀ òun náà ni oore pé ẹnìkọ̀ọ̀kan wa a jẹ́ mùsùlùmí oore náà oore tó jẹ́ pé yóò wúlò fún ẹni tó bá jẹ́ mùsùlùmí nígbà tó bá di jọ́ gbẹ̀ndé òun ni ó máa jẹ́ ẹni tí èyí ó fi máa jẹ́ ẹni àlìjánná àbẹ̀lọ́hún kí ọlọ́run má gba orí náà ní ọwọ́ wa kọ́lọ́run wa ṣe ní tí ó wúlò fún wa tó bá di jọ́ gbẹ̀ndé kọ́lọ́n jẹ́ ajẹ́ ní àlìjánná pẹ̀lú sábàbí orin náà orin ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọlọ́run ọba fi wá sílẹ̀ lẹ́ni tí ń sẹ̀mí sórílẹ̀ ayé kò tí ì pa wá ìṣẹ́kù wa sórílẹ̀ ayé lẹ́ni tí ń sẹ̀mí adúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba kọ́lọ́n kó lóní sábàbí dáadáa fún wa kó jẹ́ kí àlìjánná wa fi ga sí i kọ́lọ́ má ṣe ni tí àlìjáná wa tí ó fi di nǹkan tí kò ní jẹ́ wíwọ̀ kọ́lọ́ ń ṣe ní oore tí ó wúlò fún wa má ṣe ní oore tí ó yẹ pé yọ takò wá lẹ́yìn wá gbà náà adúpẹ́ mọ́ oore ìsẹ̀mí wa ìlàláàfíà tọ́lọ́wọ́n ọba ṣe mọ́ àìní lálàáfíà máa kọ́lọ́ mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́ ń ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín gbogbo àwọn tó ṣe pé wọ́n ń bẹ lọ́wọ́n àlàáfíà kọ́lọ́n kó tún bá fún wọn ní àlàáfíà oore ẹlẹ́ẹ̀kẹta òun náà ni oore wípé alhamdu ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ èyí tó jẹ́ pé ní agbègbè wa tá a wà yìí ọlọ́run ọba ní kí ọkàn wa kó balẹ̀ níbẹ̀ abẹ́lọ́run ọba tó ti ní kí ọkàn wa kó balẹ̀ lágbègbè ìkọlọ́mọ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run bá kí ó tún ṣe fún wa gbogbo àwọn ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo dáhà mùsùlùmí wà pátá yẹn kọ́lọ́n kó bá fún wa ní ìfọ̀kànbalẹ̀ àdúpẹ́ gbogbo àwọn orin tó kù lọ́dọ̀ ọlọ́run má jẹ́ kí àwọn orin náà bàjẹ́ àlékún oore kọ́lọ́n kó tún wá ṣe fún wa. لا حول ولا قوة إلا بالله tẹ̀fsìrì wa tò ní abẹ́lọ́hùn kí ọlọ́run ọba kí ó tọ́ wa sọ́nà ní orí tẹ̀fsìrì náà kí ó jẹ́ pé èmi tí màá máa sọ sísọ náà kọ́lọ́ jẹ́ kó wúlò fún mi ṣé ni tí màá fi rí ẹ̀san ní iwájú ọlọ́run àwọn náà tí a máa gbọ́ gbígbọ́ náà kọ́lọ́ jẹ́ wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe ní nǹkan tí àwa náà tí a fẹ́rẹ̀ san níwájú ọlọ́run ọ̀rọ̀ náà kọ́lọ́n jọjọ wúlò fẹ́mi àti ẹ̀yin láyé ń bí àtúbàdíjọ́ gbìndà kìámà la hawla wala quwwata illa billah tafsiri wa àná súrọ́tù tọ́ a oládìbẹ̀rẹ̀ tafsiri ní àná súrọ́tù tọ́ a òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri ní àná aya twenty two òun náà ni tafsiri náà ló ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa. nínú tafsiri nínú aya twenty two ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa auzubillahi minash shaitani rajim bisimilahi rahmani rahim wadmum yadaka ila jana ika takhruj bayda. تخرج بيضاء من غير سوء آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم واضمم يدك إلى جناحك تخرج بيضاء تخرج بيضاء من غير سوء آية أخرى ọlọ́run tí ọlá rẹ̀ gan-an ó ń sọ fún anabi Musa alayhi salatu wa salam lẹ́yìn ìgbà tí ó ti fún ní mérekú àkọ́kọ́ alimojizatuli uwula tọ́lọ́n kọ́kọ́ gbé fún Musa tó ní kí ọ̀pá ó di ejò kó sì mú padà ńlẹ́ẹ̀lẹ́ padà di ọ̀pá ọlọ́run á ọwọ́ ọ̀tún rẹ̀ واضمم يدك إلى جناحك تخرج بيضاء ọlọ́run ni kó mú ọwọ́ ọ̀tún kó mú lọ síbi jàná ìkàlẹ̀ aisar mú lọ síbi ibi tí ọwọ́ òsì tó ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ni kó mú lọ sí ibẹ̀ ọlọ́run ni kó mú ọwọ́ ọ̀tún kó mú lọ síbi òsì ṣùgbọ́n àyà ti yé wa pé ọ̀nà bóun ni ó fi débi ọwọ́ òsì wọ́n jẹ́ kó yé wa yí pé ibi tí ó ti ọwọ́ bọ̀ òun náà ni ibi ọrùn aṣọ rẹ̀. ọlọ́run ni kò ti ọwọ́ bọ ibi ọrùn aṣọ so ibẹ̀ òun náà ni yóò wá gbà tí lọ síbi ẹ̀gbẹ́ abíyá mọ́bi ọwọ́ yóò wá ti ọwọ́ yẹn lọ síbẹ̀ ọlọ́ni tó bá ti wá tì lọ síbẹ̀ ọlọ́ni takhruj bayda ọlọ́ni ọwọ́ yẹn yóò jáde padà ní nǹkan tí ó dà gẹ́gẹ́ bí falcotul comer ègìgé òṣùpá bẹ́ẹ̀ ni ó ti rí. E èyí tó jẹ́ ike yóò wá tàn mọ́lẹ̀ yóò funfun bí òṣùpá ọlọ́ni bí ó ti rí nìyẹn ṣùgbọ́n torí pé àrùn kan máa ń mú àwọn ènìyàn tí máa jẹ́ kí ara wọn ó funfun ọlọ́run wa ń sọ ń bẹ̀ wípé mìǹgọ́ èrì sùn èyí tó ṣẹlẹ̀ sí wọ yìí o kìí ṣe àrùn ló fà o ìwọ Musa má lérò wípé àrùn ló fà á kò kì í ṣe àrùn ló fa nǹkan tó ṣẹlẹ̀ sí wọ yẹn kì í ṣe ẹ̀tẹ̀ tí máa ń mú yàn tí àwọn èèyàn fi máa ń funfun kì í ṣe òun ni ó fà á ọlọ́run bá ní pé tiẹ̀ yìí jẹ́ ayatan. ayatan ukhra. ọlọ́run ọba ní mírèkù ni mojizatan ukhra òun náà ni àmì ọlọ́run ọba mìíràn tá a fẹ́ fún ọ sí kejì alákọ̀ọ́kọ́ tá a ti fún ọ ọlọ́ba sọ bẹ́ẹ̀ fún Musa náà lìlórí yàkà mi ni a. lìlórí yàkà mi ni àyà tí nálẹ̀ kò bẹ̀rẹ̀. ọlọ́ni ìwọ Musa ìtọ́jú fún ọ ní àmì méjèèjì yìí òun náà ni pé àwọn ọlọ́run ọba fẹ́ fún ìwọ Musa rí mini ayatina alikuburo a fẹ́ fún ọ ní àwọn àmì wa àlékúbúrọ́ a fẹ́ fún ọ ní díẹ̀ rí nínú àwọn àmì wa tó tóbi jù àmì ọlọ́run ọba díẹ̀ nínú ẹ̀ ọlọ́run bá fún Musa ọlọ́run fún àwọn tó ń jáwọn ànábì ọlọ́run tó kù náà ọlọ́run tó fún wọn láìmọye àmì àmì tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run digbí ẹ̀ tí ò tán rárá so lọ́nà tí èèyàn fi máa ń dá ọlọ́run ọba mọ̀ àmì tún ń bẹ lọ́gbà alábi kó lórílẹ̀ ayé àìmọye àmì ọlọ́run ṣe fànàbí ìgbà wọn kó lórílẹ̀ ayé àwọn tí wọ́n já wọn sàhábà àìmọye àmì ọlọ́run ṣe fún wọn ààrẹ tí wọ́n jù nù náà tí wọ́n pé wọ́n ní kó jóná nínú àwọn tí wọ́n já wọn sàhábà tí náà sì jó lẹ́yìn bàtà náà lọ tán so àmì ọlọ́run ọba àmì tó tóbi ni so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní linuriyaka min ayatina al-kubra. àṣẹlẹ yìí ká lè bá a fún ọ rí àwọn àmì wa àlékúbùrọ̀ èyí tó jẹ́ wípé ó jẹ́ àwọn àmì tó tóbi púpọ̀ so lẹ́yìn wá gbà náà ọlọ́run wa ní. اذهب إلى فرعون إنه طغى. ọlọ́run á sọ fún Musa wípé idhab ila fir'aun ìwọ Musa máa lọ sọ́dọ̀ fir'aun lọ bá fir'aun òmòràn sí báyìí innahu tagha fir'aun ti kọjá là ó jẹ́ ẹni tó ṣe wípé ó kọjá àlà pẹ̀lú pọ́ńfìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ó kọjá àlà pẹ̀lú wípé ilé ayé òun náà ni ó sàlẹ́sà kò ka ọ̀run sí ó kọjá àlà pẹ̀lú pípẹ́rẹ́ ní ọlọ́run táwọn èèyàn máa jọ́sìn fún àtàwọn nǹkan ńláńláńlá tí fẹ́ràn tún sí ọlọ́run ọba ní kí musa lọ bá. ìdàbẹ̀ ilá fèrè àwùrẹ̀ iná wò tọ́gá. ọlọ́run ní fèrè àrùn ẹni tó takò tàwọn ọlọ́run ni mo sọ fún wa pé kékeré ọlọ́run bá fi pọ́n lé ọlọ́run ọba ò fi pọ́n lé kì í ṣe tọ́lọ́run ọba ò lè fìyà jẹ kì í ṣe ọlọ́run ọba ò lè mú kẹ́kọ̀ọ́ àwọn òkè ọlọ́run gẹ́gẹ́ pé fèrè àrùn ní sọ ọlọ́run ní nàlẹ́ ìsàn aláyàtọ̀ àrùn àwùsítàbùnà kì í sàpọ́nlé ni fún fèrè àrùn pé ah, ọmọ ìyàtọ̀ gígan ọmọ èèyàn ọlọ́run ni a máa ṣe bí ẹjọ́ ipò jọra rẹ̀ lójú yọọ máa kọjá àlàsọ ọlọ́run torí pé ó bá ríra rẹ̀ náà lẹ́nu tó jẹ́ pé òun ò ní bùkátà sáwọn ẹnìkejì òun ọlọ́run fóun lọ́lá òun lè dá fún ara òun yọọ wàá máa tàpá sọ́lọ́run bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ Fáráò náà ti rí Musa àdúrà tí Musa wá ṣe òun náà ni eléyìí nítorí pé ọ̀nbẹ lọ́hùn pé òun fẹ́ lọ jẹ́ iṣẹ́ iṣẹ́ tó fẹ́ lọ jẹ́ yìí òun náà wá ń wò wípé òun ti ní àwọn nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn tó lè má fẹ́ gba iṣẹ́ yẹn nípa wípé kóhun tó kú òrílẹ̀ mísírọ̀ ọlọ́run ní pé kí òun ọgbà ẹnìkan lẹ́sẹ̀ nínú àwọn àràn kíbítì èyí tó pa sábàbí ikú rẹ̀ tó yẹ pé ìgbà tí wọ́n fẹ́ wá mú òun náà ló sá kúrò nínú ìlú tó bá padà dé inú ìlú wọ́n lè máa tún wá máa fi yún un ṣe nǹkan kan lẹ́yìn wá ìgbà náà Musa ó tún ríra rẹ̀ gẹ́gẹ́ bá ti máa kà fún wa ní ẹni tó ṣe wípé ìlémọ́ lè sọ̀rọ̀ dáadáa wà ní orí ahọ́n rẹ̀ látara bẹ́ẹ̀ ó jẹ́ kó sa àwọn àdúrà kan àti tó lọ́ba bẹ́ẹ̀ gbélé lọ́wọ́ àwọn àdúrà yẹn wá nìyí ó ní. Qala rabbi shrah li sadri. ìwọ ọlọ́run ọba èmi Musa bí ọ bá ń sípayá igbá àyà mi so àṣàlàyé lè fún wa lánàá lọ́nà mẹ́rin tá a lè gbà túmọ̀ rẹ̀ sí òun náà ni pé ká mọ̀ wípé Musa tọrọ kọlọ́run bá ń sípayá igbá àyà òun kó fún un lágbọ́yé wáàyè ọlọ́run ọba àgbọ́yé kó fún òun ní. Ni akin ọkàn láti lè dúró síwájú Fáráò láti jíṣẹ́ fún un tí wọ́n bá pé òun lónírọ́ kóun ó lè jẹ́ ẹni tí kò ní lágbára jù fún òun kóun ó tún lè jẹ́ tí ó lè máa tún ṣe dáwà lọ kódà kí wọ́n pé òun lónírọ́ ní ẹ̀dá tọ́lọ́run dá òun òun ìsábà ní ìmọ̀ yọ̀mọ́yàn ṣùgbọ́n kọ́lọ́run jẹ́ kóun tún ní yọ̀mọ́yàn dáadáa so látara bẹ́ẹ̀ ó ṣàwọn àdúrà ìpè kọ́lọ́run ṣe payà àgbáyà òun wàyásírìlì. wàyásírìlì àmúrí. ó tún wá bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run yásírìlì àmúrí. ìwọ ọlọ́run iṣẹ́ tó gbélé mi lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ dáwà yìí ìwọ ọlọ́run sọ ọ́ di ìrọ̀rùn fún mi torí pé iṣẹ́ dáwà iṣẹ́ tó ní àwọn màtá ìbò ni wàhálà abẹ pọ̀ gan-an tí máa ń súyàn ọwọ́ abẹ lọ́run kí ọlọ́run bá ọ sọ di ìrọ̀rùn. نعم واحلل عقدة من لساني lẹ́yìn wá gbà náà ọwọ́ abẹ lọ́n pé kókó tí ń bẹ lórí ahọ́n àwọn kí ọlọ́run ọba kọ́bá àwọn tu àṣàlàyé fún wa lánàá ní tó gbajúmọ̀ jù ní gbogbo tán ayé ìpátá yányán òun náà ni pé tí wọ́n jẹ́ alùsùnà jàmáà àwọn afáà tí wọ́n ṣe tẹ̀síìrì náà àwọn náà jẹ́ alùsùnà jàmáà gbogbo àwọn ibùdó kẹsìrì náà gbogbo wọn náà ṣùgbọ́n àwọn afáà sọ yìí pé kò sẹ́rì tó fi di ọ̀rọ̀ yìí tó fi múlẹ̀ ìtàn tí wọ́n lọ mú wá látọ̀dọ̀ àwọn alìkítàbì ni ànábì òde sọ pé ká pè kankan lódodo ń bẹ̀ kẹ́ bá ṣàlàyé fún wa lánàá ètò bá bá tiwa mu ló ní ká pè lódodo níta torí ẹ̀ pè lódodo ni pé torí pé tiwa gangan la fi pè lódodo kìí ṣe torí tiwọn gangan tiwa ló jẹ́ àpè lódodo kìí ṣe torí tiwa èyí tó bá tako tiwa ó ní ká pè ní rọ èyí tó bá gbà wá wá rí nǹkan dọ́jọ́ lọ́dọ̀ wa ó ní pè lódodo ká sì pè rọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí wọ́n mú wá nípa ọ̀rọ̀ Musa yìí àti mú ọ̀rọ̀ tí àwọn àfáwọn àgbà tí wọ́n sọ lórí ẹ̀ wá láti jẹ́ pé ká gbà wí pé àdámọ́ tọ́lọ́wọ́n bá dámọ́ òun nìyẹn nígbà tí wọ́n bí so kéèyàn ní ọmọ lọ mú ẹyìn lẹ́lẹ́ẹ̀ ògùn eh, eh, náà lẹ̀lẹ̀ ògùn náà gan-an bá kọjú lọ́wọ́ náà kò tó láti lè mú ògùn náà yẹn dẹnu kò rọrùn bẹ́ẹ̀ bá ní ju náà sẹ́nu ó kọjá gbé ọkà lólu àwọn yẹn ó lọ tán so ọmọ kékeré kó ju ògùn náà sẹ́nu tó bá ju náà sẹ́nu gan-an tí fún ìnira yóò ti lágbára jù so tó bá náà sẹ́nu wá tí mújísà gan tún nìyẹn gan lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ pa gangan pé kọ́yẹ pé gbóná ṣe léṣe jù bá ń lọ sọ ọmọ ọdún mẹ́ta tó wá jògbó náà sẹ́nu ìnira tí wọ́n máa ṣe lẹ́ẹ̀lẹ́ gan nígbà tí wọ́n fi gbé kí wọ́n tó rescue rẹ̀ kẹ́jẹ́ tó máa dà kí gbogbo tó máa ṣe kì í ṣe nǹkan kékeré sọ àwọn afáàní àwọn kìíní yìí o kò bá láàka yìí mu kò dẹ̀ sí nǹkan tẹ́sìn ó mú wá láyé tí ò ní bá láàka yìí mu àwọn ìsọgbẹ́dẹ́gbẹ́dẹ́ wá fọ́n kásán ní gbogbo àwọn tí àwọn àfáà wa tí wọ́n ti ṣáájú lọ káwá torí ẹ̀ sọ yìí pé ó ti wá di òdodo nìyẹn so a ti mú àdìsí wá fún wa pé ànábì ní pé gbogbo ẹran tí wọ́n ń bí gan wọ́n ń bí pẹ̀lú pé lálàáfíà ni èèyàn tó wá lọ́la ju ẹran gan lọ so èèyàn náà gbogbo ọlọ́run bá ní kó bí wa pẹ̀lú nǹkan tó lálàáfíà ṣùgbọ́n wàhálà máa ń ṣẹlẹ̀ láti inú oyún wa láti pé a fẹ́ bímọ ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan sẹ́ni kọ̀ọ̀kan nìyẹn so eléyàwó adé musa kù ní ààbọ̀ ara torí pé Musa kó tó di pé fìlà kó tó di pé ó padà wá sọ pé kọ́nà ọba kó yọ kókó kúrò lẹ́nu òun ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ti ń gbọ́rọ̀ rẹ̀ bọ̀ wá látẹ̀yìnwá kò sí pé wọ́n gbọ́rọ̀ Musa wọ́n ń gbọ́rọ̀ rẹ̀ bọ̀ wá látẹ̀yìnwá ìgbà tó fẹ́ bá ẹnìkan jà ọba yẹn sọ̀rọ̀ ń bẹ̀ nígbà tó dé Madian ọba yẹn sọ̀rọ̀ ń bẹ̀ ìgbà tó lọ́pàá ọba ṣé wọn wá Musa eléyìí ò kì í ṣe àbùkù kan tí ó gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n ó dúpẹ́ kí wọ́n tún gbọ́rọ̀ ọ̀hún dáadáa sí i sọ̀rọ̀ àdúrà yẹn so bóyá o ní kókó kan gẹ́gẹ́ bá a ti sọ àwọn kan ní kókó kan ní bẹ lórí ahọ́n rẹ̀ àwọn kan ló ju kókó kan lọ pé àwọn ànábì ọlọ́wọ́n bá iye wọn bá ọkàn ní kọ́lọ́wọ́n bá kàn jẹ́ kí wọ́n tún gbọ́ òye jù bẹ́ẹ̀ lọ ó tún wá ní kí fèrè àánú kọ́lọ́ tún mm. ibi tí wọ́n ti fẹ́ máa kú díẹ̀ àṣàlàyé lè fún wa báwọn anábì ọlọ́run bá ti jẹ ìwé yìí wá pé káwọn ojú ẹnì kejì lọ tó bá tọrọ pé kọ́lọ́run fún onífà sọ àtẹyẹyẹ ọlọ́run bó fún ṣùgbọ́n ó tún fẹ́ kí ọmọ ìyá òun ó tún fẹ́ kó náà tún jèrè pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ káwọn náà ka ọmọ ìyá wa kàkà sí nínú Islam àtàwọn ìyá tó ń jọ bí wa pọ̀ so eléyìí níbi tá a bá tẹ̀síìrì dé ní àná so a máa bá tẹ̀síìrì lọ lónìí látòrí àyà thirty eh, twenty eight náà ni a máa bá lọ kí ọlọ́ba kí ó sọ́jú ọ̀run na bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ولقد مننا عليك مرة أخرى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa àdúrà mẹ́jọ òun náà ni Musa belong ó wá ṣe tàwa sùlù pẹ̀lú àwọn nǹkan mẹ́ta dáńpé ní tàwa sùlù ní pé ìmọ̀ ajé kádùá ò gbà á fi nǹkan kan a fi ṣalágàta lọ sọ́dọ̀ ọlọ́run bi bí àwọn àfáà ti máa ń ṣàlàyé fún wa nígbà tá a bá débẹ̀ náà a máa ṣàlàyé eléyìí náà fún wa so a fi nǹkan kan ṣe musa náà fi ìtọ́lọ́wọ́n ọba tó fẹ́ òbí ṣe alágàta lọ sí ọ̀dọ̀ rẹ̀ so látara bẹ́ẹ̀ ní àná ní àyà twenty five aṣọ alákọ̀ọ́kọ́ fún wa. òun náà ni pé. Rabbi shrah li sadri. àdúrà alákọ̀ọ́kọ́ tí Musa ṣe nìyẹn àṣàlàyé léyìí fún wa náà nígbà tá à ń ṣàlàyé tafsiri àná so oníkọ́lọ́n bá ń ṣí payá igbá àyà òun. wáyà sírí ni àmúrí. iṣẹ́ tẹ̀bílígù rìsálà tọ́lọ́n gbé ló ń lọ yìí kọ́lọ́n bá ń sọ́dọ̀ ọ̀run fún òun. wahlul uqdatan min lisani èyí tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí òun tó jẹ́ pé òun èéfì lè jẹ́ ẹni tó lè dá ń tọ́tán yányán kí ọlọ́run bá bá mú kókó kan kọ́lọ́run kó bá mú kú bẹ́ẹ̀ so ìbéèrè odi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wá ní ọwọ́ àtọrọ àdúrà pínpín ni. yafukohu kọ̀wùlì. ọwọ́ ní yafukohu kọ̀wùlì àdúrà náà nìyẹn ọlọ́run bó dẹ̀ pé ìwà jàwáàbù lọ́wọ́ jàwáàbù tọ́làbì so tó o bá ti mú kókó kúrò nínú ahọ́n mi mo gbà wípé kí ni o yafqahu qawli wọ́n gbọ́ kí ni owó tó máa gbọ́ kí ni o ọ̀rọ̀ mi yé ṣùgbọ́n àdúrà ni so ẹlẹ́ẹ̀kẹrin àdúrà rẹ̀ nìyẹn ìwọ ọlọ́run jẹ́ wọ́n máa gbọ́ ọ̀rọ̀ mi yé torí pé èèyàn lè ní fàṣọ́ hà. tọ́jẹ́ yí pé wọn ò ní gbọ́rọ̀ rẹ̀ yìí tí ó sì mọ̀rọ̀ sọ táwọn ọmọ pé lè mọ̀rọ̀ sọ kí wọ́n gbọ́ yàn yé ètò àtọ̀dọ̀ ọlọ́run ni ètò àtọ̀dọ̀ ọlọ́run ni kí wọ́n gbọ́ yàn yé òṣìṣẹ́ ọlọ́run ọba ní mọ̀nì àràdọ̀lọ́ òbí ìkọ́ ìran yòfà kí òfin dì ẹ ń bá gbé ọlọ́run bá gbé òrèrò ọlọ́run bó fún lágbọ̀ọ́yé ẹ̀sìn sọ́lọ́run ọba wàá sọ ni nínú Kùránì ṣé ànábì ọmọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n lómi ọmọ kàbá yóò sì jẹ́ àfa ọlọ́run sì ní jọ gbọ́ yé yóò sì tún máa dẹ́sẹ̀ so ọ̀rọ̀ tí ọlọ́run sọ lẹ́lẹ̀ kò sí fà sọ àtòtò láyé ọ̀rọ̀ yẹn ti sọ lẹ́lẹ̀ kò sí fà sọ àtòtò láyé àfa ọ̀tún wa lọ sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ ńláńlá ẹlòmíràn jáde ní Saudi ẹlòmíràn jáde ní àwọn ìlú ńláńlá tí ó sì mọ èdè lárúbáwá yẹn rántí dáadáa tó ti bẹ́ẹ̀ yóò sì máa kà báyìí yóò sì kọ̀rọ̀ ọlọ́run yóò sì kàwé ọlọ́run sì ní jọ́ gbọ́ ètò ọlọ́run ni kéèyàn gbọ́ nǹkan yé ètò àtọ̀dọ̀ ọlọ́run ni kò sọ pé yẹn ń sá mo mọ̀ ọ̀rọ̀ sọkọ́ ẹ̀yà gbé àfáàyè wa àfáàyè ni ó bá wa sọ̀rọ̀ fáwọn èèyàn tí wọ́n fi gbọ́ kọ́dọ̀ tún lè kó wàhálà báwọn èèyàn gan tí ó wọ̀ tó wá ní gbọ́n kankan ọlọ́run ni máa ń lo sábàbí nǹkan kọ̀ọ̀kan fún nǹkan kọ̀ọ̀kan so ló fi jẹ́ pé tá a bá lọ sínú suratu Hud aya ninety one anabi ọlọ́run ọba ni Shuaib àwọn èèyàn rẹ̀ ọwọ́ <laughs> àṣewáàṣì fún wọn so suratu Hud aya ninety one àwọn èèyàn rẹ̀ ó ṣe wáàṣì fún wọn ṣùgbọ́n kí àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn Shuaib sọ. So, wọ́n ní kọ́ọ̀lù ya ṣọ́àyìn. kọ́ọ̀lù ya ṣọ́àyìn bù máa na fukahu kẹsìrán mimma takul. ó ní ya ṣọ́àyìn máa na fukahu kẹsìrán mimma takul. àwọn ànábì ọlọ́run ọlọ́run fún wọn ní fasọ́ha ṣọ́àyìn bù ní sin kí ẹsẹ̀ títún tàbí kò lè sọ̀rọ̀ dáadáa ẹni tó lè sọ̀rọ̀ dáadáa ni nínú àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ ni nínú àwọn afsọ́wù tánàbí sọ pé afsọ́wù lẹ́ àrọ̀ inú ẹ̀ ní ṣọ́àyìn bù wa nínú àwọn afsawulẹ̀ àbíyá Ṣuaib wà mẹ́ tàbí sọ pé pé nínú afsawulẹ̀ àbíyá Ṣuaib wà mẹ́ so látara be. tonti bẹ́ẹ̀ kí làwọn èèyàn rẹ̀ wá sọ. qalu ya Shu'aibu ma nafqahu kathiran mimma Takulun mimma taqul. mimma taqul. wọ́n ní ìwọ Shu'aibu a ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń sọ àwọn Shu'aibu àìgbọ́yé ara àìgbọ́yé ànábì ọlọ́run ṣàlàyé dáadáa wọn ò sì gbọ́yé sọdọ́ bí jẹ́ pé ìwọ gan tó bá fẹ́ tó bá fẹ́ ṣe wá sí ọ bẹ̀ lọ́n káwọn ẹ̀kọ́ ló ń jáwọn èèyàn máa gbọ́yé ni o ò ní rí láì lórí ọ̀rọ̀ tó ní o ò ní rí láì lórí preparation tó ti prepare pé ah ọ̀rọ̀ yìí ti máa explain máa explain báyìí ah ẹni tí ò bá gbọ́yé dìde ló tún kù ah, ah ọlọ́run ni òfun yẹn gbọ́yé ṣùgbọ́n kọ́ lọ́wọ́ ọba ọmọ apáwọn èèyàn gbọ́ yé wọ́n ní ah, ọ̀rọ̀ yìí ni mo sì wá gbọ́ ọlọ́sìn wà ní ó wúlò fún mi so ó wá wúlò fún ọ náà tó tún sọ̀rọ̀ náà gbígbọ́ yìí tí wọ́n gbọ́ yìí rẹ̀ ó wúlò tó gbé látara rẹ̀ lẹ́ni yẹn ti mọ̀ náà lọ́wọ́n dalẹ́ sọ fún ali pèlè ayé adíyàláwò bíkà rọ́jùlá wá ìdàn khairu min umuru náà kọ́lọ́wọ́ fọ́nà mẹ́nìkan pẹ̀lú sábàbí rẹ̀ ó lóore ju àwọn ràkúnmí pupa tó níye lórí lásìkò gbà lọ so lẹ́njẹ́ pé tí ń ṣe wáàsí òun náà gbọ́dọ̀ máa bẹ lọ́rùn kọ́ lọ́n jẹ́ kọ́rọ̀ wọn máa yí àwọn èèyàn kò ní í gbára lé pé mo mọ̀ràn sọ ìgbára lé mo mọ̀ràn sọ kì í tún jọ́rọ̀ yìí rẹ̀ ni so látara bẹ́ẹ̀ ká máa rí pé à ń sọ ilé yìí lóbi jẹ́ pé anabi Musa àdúrà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin náà ni pé yafukọhun kọhùnì. ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ kí ni ọ̀rọ̀ mi yé náà. واجعل لي وزيرا من أهلي àdúrà nábì Musa èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ó ní waj'al li waziran min ahli. ànábì Musa wa tọrọ àdúrà ní ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣàlàyé fún wa ní ẹ̀ẹ̀kan. Eh, kò ṣàdédé sọ̀rọ̀ àdúrà yẹn ó fẹ́ kó jẹ́ wípé ẹnìkan ràn òun lọ́wọ́ tó jẹ́ wípé yọ́ọ́ máa sọ dákọ̀ ọ̀hún tó bá ti ń sọ̀rọ̀ báyìí kẹ́ni yóò ní òdodo ní tòótọ́ so yọ́ọ́ máa sọ dákọ̀ yọ́ọ́ máa sọ pé òdodo ní sọ o kó náà ó sì jẹ́ ẹtí ọ wà pẹ̀lú musa ni bá mi yan min ahli. bá mi yan tí ó ràn mí lọ́wọ́. bóde pé ọwọ́ apàdúrà yẹn èèyàn máa pa nǹkan pọ̀ má dùn à ọwọ́ nǹkan kan pọ̀ má ọwọ́ ni mini ali jẹ́ ó jẹ́ láti inú fámìlì mi ọ̀pá pọ̀ má dùn ó ní min ali oríṣi àti kọ́ ẹ gbogbo nǹkan táwa fẹ́ máa ṣe pátá yẹnyẹn wọ́n bẹ ká máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ fámìlì wa àwọn ẹbí wa tá a bá ní nǹkan ká ṣe dáadáa fún wọn ànábì ni tó o bá ní sọ́dákọ̀ tó o bá ṣe fún fámìlì rẹ nǹkan méjì láàdá méjì ló gbà yàtọ̀ sí kó o ṣe sọ́dákọ̀ yẹn fẹ́ ń tọ́ wà ń ta láàdá alákọ̀ọ́kọ́ o máa gba ládàá sílátò rọhìmì oró mọ̀lẹ́bí pọ̀ o tún á gba ládàá pé o ṣe sàárà ládàá méjì lèèyàn gbà ẹ bá jẹ́ dọ́wọ́ ń èèyàn ṣe la èèyàn ṣe sàárà ní ládàá téèyàn gbà sọlọ́bi jẹ́ pé gbogbo sàárà tá a bá máa ṣe ọbẹ̀ kọ́ yẹ ká tún máa wọnú ẹbí wa dáadáa àtàwọn tó bá tún súnmọ́ wa dáadáa jù kí ọkàn wa gbé sàárà lọ bí ẹlẹ́gbẹ́ kò tiẹ̀ súnmọ́ rárá ó wá gbé lọ ọ̀tá lọ́nà kó lè bá máa pariwo rẹ̀ wá ó so ká sọ ọ sọ pé anabi musa ó tọrọ pé ọba kó fún un ní kíni. ní kí ọlọ́run ọba kó fún ní mi ní kó fún mi ní ẹni tí ó jẹ́ wàzírù mi tí yẹn yóò dẹ̀ jẹ́ pé mi láti inú ẹbí mi òun náà ni mo fẹ́ kí wàzírù yẹn mo fẹ́ kó ti wá so àdìsí ta fẹ́ kà fún wa yìí ìkan wà nínú Nasa'i ìkan dẹ̀ wà nínú Abu méjèèjì náà ni wọ́n jọ ń sọ nǹkan kan náà ṣùgbọ́n kan tún ní àlékún jù bẹ́ẹ̀ lọ torí pé ẹjọ́ náà bàbá gbéṣẹ́ lé lọ́wọ́ tí ò bá fún ní wàzírù gidi irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ yẹn ó lè mọ́ ìrìṣẹ́ ìdẹ́gbẹ́ ní wàzírù ni pé ẹni tí ó wà pẹ̀lú yàn tí ẹ bá lówó lọ́wọ́ tí ò lé àwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé tẹ́gbọ́n ìdájọ́ pé ẹjẹ́ àlọ́mọ mutí níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kó bá ní. ẹni tó jẹ́ olórí tí ò séyàn gidi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n kó bá ní òun lè fẹ́ ṣe dáadáa àwọn oníwọ̀n kó bá. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni wàzírù èèyàn ìgbẹ́ tí ó wà pẹ̀lú yàn ó dáa kéèyàn ní ẹjọ́ pé yóò máa wà pẹ̀lú èèyàn tó pé ó ní ọ̀ sọ́nà làwọn máa pè ní ministers wọ́n ó yàn fún àwọn àwọn commissioners wọ́n ó yàn fún ìjọba pínkan so àwọn ẹni wọ́n lè ràn lọ́wọ́ lórí gbogbo nǹkan tó fẹ́ ṣe tí ò bá wá ní àwọn tó wá jẹyàn gidi gbogbo iṣẹ́ rẹ̀ padà yẹn ni ó bàjẹ́ so òṣìṣẹ́ ọlọ́run bá ní ìmọ̀ wúlì àmínkùn amalan ẹni tó lọ́wọ́ bá bá fún ní iṣẹ́ kan àdìsí nàṣáyí nìyẹn ẹni tó bá fún ní iṣẹ́ kan nínú yín wàrà dọ̀lọ́wọ́ bíi khairan tó lọ́wọ́ agbèrò rere ló ń ti yẹn ja'alallahu lahu waziran salihan ọlọ́run fi àwọn èèyàn dáadáa ọlọ́run bó fi wọ́n tì inna siya dhakarahu tó bá gbàgbé nǹkan ẹ bá ti jẹ́ tó wà yóò ti gbàgbé nǹkan pé òun fẹ́ ṣe nǹkan ó wà rán létí pé ẹ̀mọ́lẹ́ fẹ́ ṣe dáadáa kan síbí ẹ̀mọ́lẹ́ fẹ́ ṣe nǹkan kan síbí ẹ̀mọ́lẹ́ fẹ́ ṣe nǹkan kan síbí. ọwọ́ ni wà í dhakara tó bá tún wà létí pé ẹ̀mọ́lẹ́ fẹ́ ṣe nǹkan kan síbẹ̀ yẹn àhánà yóò tún ràn lọ́wọ́ ẹja sáré tètè lọ sí ẹlòmíì tẹ́ ẹ bá dán dán ẹnìkan máa rán létí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ tó bá tún máa rán létí pé mo mọ̀ fẹ́ ṣe kíní kan bẹ́ẹ̀ yóò wá ọ̀nà tí yóò fi mú kúrò lórí ẹ̀mí rẹ̀ ni ó mú ni ó wà kò ní ràn lọ́wọ́ lórí ẹ̀ ẹjọ́ náà bá bẹ́ẹ̀ ṣe dáadáa fún tọ́jẹ́ pé ó jẹ́ olórí tí ọlọ́run fi darí ibì kan ọlọ́run fún láwọn èèyàn kan tí ó wà pẹ̀lú ẹ̀ tí ó jẹ́ yẹn gidi tó bá gbàgbé nǹkan yìí wọ́n rán létí tó bá rántí wọ́n mọ̀ jẹ́ tó jẹ́ kí ni wọ́n ràn lọ́wọ́ lórí ẹ̀ irú àdìsí yẹn náà ló wá wà nínú Abu Daud ṣùgbọ́n òun tiẹ̀ ní tó fi lékún ni pé ó ní wàhínáwá khairon òun tún yà pé kọ́sọ́ pé gbàkárà ó ní wàhínáwá khairon àhánàwó tó bá ní ó sì wù mí kí n ṣe nǹkan báyìí o ah, ẹ lọ ṣe iṣẹ́ rẹ nìyí ètò lọ ṣe iṣẹ́ rẹ ni yóò tètè máa táǹdì kan láti lọ ṣiṣẹ́ rẹ ọwọ́ ni wàyín àràádà ṣàrán kàfà wàyín àràádà ṣàrán kàfà sọ tó bá jẹ́ wípé aburú wa ni pé ó yẹ kí n fìyà jẹ nìyí ó sẹ̀mí ẹ má fìyà jẹ ẹ ọlọ́run òun yóò tún dá dúró pé kò nídìí kẹ́ ẹ fìyà jẹ foríjì kò gbọ́n ní so ẹni irú ẹni bẹ́ẹ̀ ló ní wàzírù gidi so kéde oníwàzírù gidi dáadáa lọ́lọ́run ọba fi ṣe fún yàn òun náà ni kéèyàn oníwàzírù gidi dáadáa lọ́lọ́run ọba fi ṣe fún yàn so àdìsí yìí àdìsí tó yẹ pé ọlọ́láàfíà ni tó wà ní Abu Dawud wà nbẹ tó wà ní Nasa'i wà nbẹ méjì náà ló dé lálàáfíà gẹ́gẹ́ bí Albani náà ti sọ pé méjì ní àlàáfíà ṣùgbọ́n àdìsí tí ò lálàáfíà tó jẹ́ pé àwọn àfáà ní àdìsí tí ọ̀lẹ̀ ni òun náà ni pé wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba sọ wípé ọlọ́run ọba ṣe fún mi àwọn tí ó máa ràn mí lọ́wọ́ tí n fi ní ṣiṣẹ́ méjì ó ṣe méjì fún mi ní ayé ó ṣe méjì fún mi ní sánmà àwọn alẹ́ tó ṣe fún mi ní sánmà ni jìbìrìlù àti mikael èyí tó ṣe fún mi ní ayé náà ni abubakar àti umar àwọn àfáà ní àdìsí tí ò fìdí múlẹ̀ rárá ni kí a má máa sọ bẹ́ẹ̀ so ọlọ́run bá ti ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó mọ ànábì lọ́wọ́ láwọn sọ̀hábà so àwọn sọ̀hábà ni àwọn tí wọ́n jẹ́ ùzàrọ̀ òfànàbì so gbogbo wọn padà rẹ̀ tó fi délẹ̀ so àwọn tó bá jẹ́ àwọn tó máa ń ra àwọn ànábì ọlọ́run pè wọ́n ní hawari june òun náà máa ń sábà pé àwọn tí wọ́n máa ń ra àwọn ànábì ọlọ́run bá lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run bá pe Zubair bin Awam òṣìṣẹ́ ọlọ́run bá pe ní ìkànnù àwọn àwárò òṣìṣẹ́ ọlọ́run bá ní so nínú àwọn olùrànlọ́wọ́ ànábìsí àṣẹ wọ́n gbogbo àwọn sọ̀hábà pátá lọ́kẹ́ tóbi délẹ̀ gbogbo wọn lọ́wọ́ bá lò ní sábàbí dáadáa fànàbí láti ran ẹ̀sìn lọ́wọ́ so musa wa ń bẹ lọ́run pé ìwọ ọlọ́run. wàjà àlè wàzírà mi ní àhlì. ọlọ́run bá mi ṣe ẹni tí ó máa kún mi lápá tí ó máa ràn mí lọ́wọ́ min àlì kó wá láti inú mọ̀lẹ́bí mi. No so àdúrà kan nìyẹn àdúrà kan nìyẹn ó ti ṣe lẹ́yìn so ó ti di kí ni ọ ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà. haruna akhi. ọlọ́run bá ń jẹ́ kó haruna akhi tó jọmọ ìyá mi <laughs> so ọgọ ni ọgọ ti kọ́kọ́ ti ń pọ̀ náà so <laughs> ọgọ pa pọ̀ se ọlọ́run ṣe wàzírù fún mi ọlọ́run lè mú wàzírù alẹ́ níwèé ṣùgbọ́n gbàgbọ́ mi kó jẹ́ ní ẹbí mi ó tún wá tún á bẹ lọ́hùn pé wọ́n ọlọ́hùn mo fẹ́ kó jẹ́ Harun. Haruna akhi. Haruna tó jẹ́ ọmọ ìyá mi màmá kan náà jọjọ bí àwọn méjèèjì sọ ọmọ ìyá rẹ̀ ni ó sì ju Musa lọ àṣàyẹ fún wa pé wọ́n bí òun ní àsìkò tó jẹ́ wípé fèrè àrùn ti sọ wípé ọdún kan kí wọ́n máa pààyàn mọ́ bẹ̀rẹ̀ àwọn onífà rẹ̀ sọ fún ọdún kan kí wọ́n máa ṣe kí ni o kí wọ́n máa pa àwọn ọmọkùnrin tí wọ́n ń pa ìgbà tí wọ́n bí kí ni o tí wọ́n bí àrùnù tiẹ̀ ọdún tí wọ́n pa ẹnì kankan tí wọ́n pa ẹnì kankan tí wọ́n ní wọ́n máa pa ọmọ kankan ni wọ́n bí. sọ látara bẹ́ẹ̀ ó jẹ́ kí òun ọjẹ́ ní tó sì ṣẹ́kù. So, Musa ọlọ́run dáàbò bo òun torí pé òun ọdún tí wọ́n ń pa àwọn èèyàn náà ṣe kí ni ó ní abí Musa tó bọ́lá bá fẹ́ fi hàn fíra náà yìí pé nítorí ní òní ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ó sọ pé ìwọ ọlọ́run Haruna ni ó bá mi yàn ọmọ ìyá mi iktar Haruna akhi ọmọ ìyá mi Haruna ni ó mi yàn ó tún bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òdì mélòó bá òdì mẹ́fà so àdúrà Musa nìyẹn ó béèrè lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run fún òun ní ẹnì tí ó kún un lápá ọwọ́ atún wa sọ pé Haruna ni kọ́lọ́run ṣe é ibùkọ́ má dàá kọ alu gẹ́ńbẹ̀ kó kàn ní pé ṣe ẹni tí ó fún mi lápá Haruna ni kó o sì ṣe ẹni tí ó ti sọ ní pé mìíràn áálì yẹn ti ṣe kí o ti débẹ̀ ní ìjẹ́ká lè ka mìíràn áálì yẹn sí nam so clear báyìí so ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn o ẹlẹ́ẹ̀kẹfà kí ni ẹlẹ́ẹ̀keje tó tọrọ ní àdúrà. ushdud bihi azri. ó wá ní ushdud bihi azri. so ìyẹn ni pé a sọ fún wa pé olùrànlọ́wọ́ tọ́lọ́mùbá yẹn olùrànlọ́wọ́ fún yàn àdìsí tá a kà lẹ́ẹ̀kan olùrànlọ́wọ́ ọ̀rẹ́ ń bẹ ẹni tí ó máa kún yàn lápá ọ̀rẹ́ ń bẹ ẹni tí ó máa kún yàn lápá abúlé ṣe kí ni o ó ń bẹ wọn ò gbé ilé sọ pé torí pé díjọ́ ọmọ ìyá mi kí wọ́n á wò wípé yọ́ọ́ máa kún mi lápá rere kí wọ́n á wò bẹ́ẹ̀ ìwọ ọlọ́run gbọ́dọ̀ tó lórí pé ojúde bì yí. ojúde bì yí aziri. aziri òun náà ni pé àwọn alábá máa ń lò fún ẹ̀yìn wọ́n yẹ̀ tí máa ń lò fún agbára so ọ̀hún tí mo bá ń ṣe tí mo bá ń ṣe jẹ́kẹ́ni yìí náà tí má ti ń de nǹkan kó náà máa délé oṣù bá ń dé agbára mi lé pẹ̀lú ẹ̀ òun náà ni pé jẹ́ ó lè jẹ́ ẹni tí ó ràn mí lọ́wọ́ alátẹ̀bílígì rìsálà tó gbẹ́gbẹ́ mi ni ẹ̀gbẹ́ yẹn náà láti sọdọ́ yẹn náà wá ní pé ah, ara o tó náà bá tí ò bá ràn lọ́wọ́ ńkọ́ <laughs> tí ò bá ràn lọ́wọ́ ńkọ́ so ó tún wá bẹ lọ́run pé kọ́lọ́run ṣe àárú náà ní kí ni o mọ̀ iná ńlá fi tẹ̀bílígì rìsálà kó ṣe lẹ́ni tí ó lè ràn òun lọ́wọ́ onígbólóhùn uṣdúdíbì yìí aziri olódúró fún ọ̀tọ̀ ni pé ọlọ́run bá mi yẹn tí ó ràn mí lọ́wọ́ ẹ lóòótọ́ ti dé báyìí nìsín ṣùgbọ́n ó tún là ẹni tí ó ṣe kí ni o tí ó máa jẹ́ pé iṣẹ́ tí mo bá ń ṣe yóò máa ṣe kí ni o yóò máa ràn mí lọ́wọ́ dáadáa lórí ẹ̀ tí ò ní bá sẹ́ mi jẹ́ so tó tọrọ bẹ́ẹ̀ náà. wà á ṣeré kí n fi amúrí. àdúrà rẹ̀ lẹ́ẹ̀kẹjọ tó wá gbẹ̀yìn ó ní pé wà hu sọ fi amri wa ni mo fẹ́ kọ́ bá mi sọ di ànábì ọlọ́run kó o tún sọ di òjíṣẹ́ ọlọ́run ẹ̀rọ Musa bó ti fẹ́ dáadáa fún ọmọ ìyá rẹ̀ àṣíríkì hu jẹ́ àjọpín bá ń pín fóun náà fi amri fi amri nùbú wa wà rìsálà bá ń gbé méjèèjì lé lọ́wọ́ so náà dànàbí bẹ́mi náà dànàbí so náà di kiri o so náà di ránṣẹ́ bẹ́mi náà ti di ránṣẹ́ ẹ wo Musa ẹ̀rí pé ó fẹ́ràn òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa pé àwa tá a jẹ́ mùsùlùmí láàyè mínú ahadukum ata yohibbali akihi ma yohibbuli nafsihi ìgbàgbọ́ yóò ti pé o ìgbàgbọ́ yóò tí ì pé ó dìgbà tó bá tó fẹ́ fún àwọn làkejì rẹ ntọ́ ọba fẹ́ fúnra rẹ ó fẹ́ máa làkejì ẹ bàbá dáadáa ni ó máa tọrọ yí pé ọmọ mi kọ́lọ́ jẹ́ òun jù mí lọ bàbá náà sọ pé ọmọ kankan ò lè jù mí lọ bí mo ti wà yìí bàbá eléyìí ó kù díẹ̀ fún un ọmọ gbàdúrà ní pé kọ́lọ́ ń mi èèyàn jù yẹn lọ àwọn ọmọ kéwé èèyàn gan kéèyàn gbàdúrà pé kọ́lọ́ ń jẹ́ jù yẹn lọ so ètò ọlọ́run ti wà bẹ́ẹ̀ yẹn ti máa ń tọrọ àdúrà nìyẹn ọbẹ̀ lọ́run fún yàn pé èmi náà fẹ́ kọjá pé káwọn èèyàn dàbí mi tó bá ti jẹ́ mùsùlùmí so ìgbàgbọ́ ni kí wọn nìkan wà lókè kan ọmọbẹ̀gẹ́ nìkan kan dàbí rẹ̀ kó o fi ṣe ṣe sí kódà kó o ṣe má dùà kódà kó o sọ́lọ́rọ̀ kódà kó wà nú ẹ̀mí rẹ̀ kódà ìkọ́ṣe lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run báwọn tó ti bí ó ti sọ wá tọrọ àdúrà fún Musa eh, Harun Harun di ànábì Ọlọ́run ó di ìránṣẹ́ Ọlọ́run sọ wá tóbi ju Musa lọ wájú Ọlọ́run Musa lọ wà ń pò kẹta lẹ́yìn ànábì lẹ́yìn Ibrahim Musa lọ tẹ̀lé Harun ṣe kí ni o ó wà lẹ́yìn ẹ̀ ni so ètò Ọlọ́run nìyẹn ètò Ọlọ́run ni bọ́lá ń ṣe fún Daoud ó ṣe ọmọ rẹ̀ Sulaiman ó sì lánàá bí Ọlọ́run Suleiman tún ṣe tí bàbá rẹ̀ ò tún lè ṣe ètò ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ọmọ àyà wa kọ́ dàbí wa kò sí kò di ọlá ọládọ́lọ́ fẹ́ ṣe fún wọn ó dá wà lọ́tọ̀ ọlá títí ẹ̀ ó ṣe kí ni ó dá wà lọ́tọ̀ yìí kò dira wọn lọ́wọ́ kí wọ́n ṣàdúrà kó ṣe kí ni o kó fi sórí ire ni tọ́ ọ bá ti ń ṣàdúrà fọmọ ẹ̀yà rẹ ní kọ́rọ̀ màláìkà ti wà tí ó sọ pé ámì pẹ̀lú àdìsọ lálàáfíà sọ wàlákà alimísìlò irú tó ṣe yẹn náà kọ́ máa jẹ́ tiẹ̀ náà so musa nìyí ọtọrọ àdúrà ó ní wa aṣirikihu. wa aṣirikihu fi amúrí. ọlọ́run ọba bá mi ṣe ọmọ ìyá mi tí ṣe àrùn bá mi dàpọ̀ mọ́ mi fi amúrí níbi jíjíṣẹ́ níbi jíjànà bí ọlọ́run ọba àti jíjíṣẹ́ musa sọ bẹ́ẹ̀ àwọn kan mẹ́jẹ̀ẹ́jọ tí musa tọ ọlọ́dọ̀ ọlọ́run ó tọrọ àdúrà ó bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú rọ́bì ó mú ọkọ̀ kan wá ní ọkọ̀ ọlọ́run tó tóbi tá a máa fi yin ọlọ́run so ó fi rọ́bù síwájú ó mú nǹkan kan wá tá a máa fi yin ọlọ́run tó tóbi tẹ́yìn náà wá fẹ́ bẹ lọ́run wọn náà sọ pé ya Rabbi ya Rabbi wọn ní gbólóǹtọ́ dáa ni ká fi bẹ lọ́run so gbólóǹtọ́ dáa ní ká máa fi sọ pé ya Rabbi ìwọ ọlọ́run bá mi ká wá sọ tá a bá nìyí fún mi ní tí mo fẹ́ jẹ tí mo fẹ́ mu àdúrà yẹn a máa gbà pẹ̀lú ẹ̀ ìṣọlọ́ba fi sọ fún wa pé ọkùnrin kan ti ń lọ nígbà tí ń lọ nínú igbó ọ wá ń ṣàdúrà ẹni tó travel ni ó ti ní májẹ̀mú gbogbo àwọn afáàlú ti ní májẹ̀mú gbogbo ntàdúrà fi máa ń gbà ẹni tó bá ń travel tó bá ṣàdúrà ọlọ́run máa ń gbàdúrà rẹ̀ ó tún wá wà ní tó ṣe pé ó tún wà nù nira tó ga ẹ bá wà nù nira tó bá ṣàdúrà ọlọ́mọ ń gbàdúrà rẹ̀ ó tún wá lo gbólóhùn tó dáa jù ó tún wá fi bẹ́ẹ̀ lóhùn pé ya Rabbi ya Rabbi so gbólóhùn tó tún lò yẹn tún dá ọlọ́run yẹn kó tún gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run wàá gbàdúrà rẹ̀ so torí pé kí ni ó ní wàmàlìbáṣu haram aṣọ tọwọ́ aṣọ haram ni wàmàtí amòhu arọ́ọ̀mù oúnjẹ tí ó gbé dání tí ń jẹ arọ́ọ̀mù ni wàgùdì abil arọ́ọ̀mù òun gan gbà tí wọ́n ń tọ́jú ẹ̀ bọ̀ wá láti ẹlẹ́wà arọ́ọ̀mù ni wọ́n fi ń tọ́jú ẹ̀ so wọ́n ẹ ti wá arọ́ọ̀mù ti wá papọ̀ mọ́ra wọn tó yẹ kádùá rẹ̀ ó gbà sọlọ ní fàánà yustajabula bọ́mọ̀ tí wọ́n fẹ́ gbàdúrà rẹ̀ so mọ́jẹ̀mú tádùn èèyàn máa fi gbà ara ẹni kéèyàn sọ pé ya Rabbi Musa náà sọ pé Rabbi shrah li sadri lẹ́yìn wọn ìgbà náà Musa wa parí ẹ̀ pẹ̀lú àtàwásùlù Musa parí ẹ̀ pẹ̀lú àtàwásùlù mo máa bẹ́ẹ̀ nǹkan tó ń pè ní àtàwásùlù òun náà ni pé ìtàfi ṣe àgàtà lọ sọ́dọ̀ Ọlọ́run Musa ti mọ̀ wípé Ọlọ́run ọba ó fẹ́ràn subhanallah subhanallah Ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ pọ̀ Ọlọ́run ọba dẹ̀ fẹ́ràn ká yìn wà díkìrù kéèyàn dákọ ọlọ́run kó o máa dákọ ọlọ́run kó o máa ṣàfọ̀mọ́ ọlọ́run ọlọ́run fẹ́ràn ẹ̀ kó tún máa dákọ ọlọ́run ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ àbọ̀ àṣàlàyé méjèèjì fún wa. Musa ó wá ṣe àtàwásùlù pẹ̀lú nǹkan tó lọ́wọ́ ọba fẹ́ràn nítorí ọba bá fẹ́ràn ìyá máa ṣe àtàwásùlù pẹ̀lú ẹ̀ nǹkan tó dáa ni ó wá sọ pé kẹ́hìnú sábì akàkà sí irọ́. kẹ́hìnú sábì akàkà sí irọ́. ó ní wọn ọlọ́run tí mo fi ń béèrè lè lọ́wọ́ rẹ ó wù mí kó ṣe wípé kẹ́hìnú sábì akàkà sí rán. àwa tá a jẹ́ àwọn ẹbí mi àtẹ̀mí nùsàbí akàkà sí rán. mo fẹ́ kó jẹ́ pé a máa ṣe subhanallahi fún Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tẹ̀síbíù gangan òun náà ni tẹ̀síùláì alinakọ́is ká mọ́ lóhùn ọba kúrò níbi gbogbo nǹkan tó jẹ́ àdínkù pàtà òun ni wọ́n ń pè ní tẹ̀síbíù mọ́sọ̀pọ̀ lọ́wọ́ ọba bímọ sọ àmọ́ lóhùn kúrò ní gbogbo àdínkù pàtà yẹyẹ ọ̀rọ̀ tí ọ̀dà ni kéèyàn sọ pé tọ́wọ́n bá débì kan ibẹ̀ ìbànújẹ́ ní bẹ́ẹ̀ àdínkù ni. Bembe, fọlọ́run èèyàn gbọ́dọ̀ máa sọ ọdún ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo tó bá ti lè jẹ́ àdínkù pátá yẹnyẹn ìpè ọlọ́run ọba ọba tí èso bó ń déédé ni yóò fi ẹ̀gbọ́n lẹ̀ yóò wà lọ gbówó fábúrò gbogbo eléyìí àdínkù ní fọlọ́run so àyè gbọ́dọ̀ tẹ̀síbíhù nìyí a máa wà nínú èrò ọkàn ọmọ ènìyàn ó lè wà ọmọ èèyàn lè sọ jáde ọmọ èèyàn tún lè fi sẹ́sẹ̀ ó lè fi sẹ́sẹ̀ kọ́ ọmọ kanra mọ́ lọ́run tọ́lọ́run ọba bá fi nǹkan kan kàn ọ́ kọ́ ọmọ ẹni ọlọ́run ò ṣe dáadáa ò ṣe dáadáa o nígbà tọ́lọ́run bá fi nǹkan kan kàn ọ́ so irú ẹ báyà o ti di ọlọ́run kù nìyẹn so tẹ̀síbíhù kó mẹ́tẹ̀ẹ̀ta sínú so kéèyàn fi nǹkan sọ́kàn kó o sọ jáde àti kó o tún fi ìṣesí rẹ̀ sí àgbọ́dọ̀ máa ṣe Musa ní gbogbo nta kéyinu sabbihaka kathiran. kéyinu sabbihaka kathiran. afẹ́ káfi ṣàfọ̀mọ́ àwọn ọlọ́run kó gbogbo bí àdínkù àwọn ò máa ṣàfọ̀mọ́ rẹ kó ń bí àdínkù pẹ̀lú gbogbo kíní tó bá fi lè ṣe fún wa musa sọ bẹ́ẹ̀ ó fi ṣe tàwa sùn lọ́lọ́kọ́ ló bá fẹ́ rà kéèyàn máa ṣàfọ̀mọ́ ẹ̀ kó ń bí àdínkù tàwa sùn ló fi ṣe sọ́dọ̀ ọlọ́run ó ní wanadhikuraka kathira. wanadhikuraka kathira. wanadhikuraka kathira. so a lè máa ṣèròyìn wa ọlọ́run ọba pẹ̀lú pípé so zikiru bil kamal ká máa pe ọlọ́run ká máa ká máa ṣèròyìn ọlọ́run ìyẹn máa nídìí kéèyàn sọ̀rọ̀ jáde kó pe ọlọ́run ọba kó jẹ́ ká mọ̀ ìpè ọlọ́run ọba ọba tó pé ni ọba ló jẹ́ yí pé kìí ṣe ọba látàkùdù sínú tó ń wàlà náà ọlọ́run ọba èṣù ògbé ìta ọlọ́run ìgbàgbé kí wọ́n lọ́wọ́ bá gbàgbé kọ́ ọlọ́run ọba ò rí ẹnìkan ó gbọ́n pamẹ́ síbi kan ọlọ́run ọba ọ̀wá rí gbogbo ọlọ́run ọba ọba tó pé tán yẹn ni lómi jẹ́ pé àwọn àfáà ní pé àdínkù yẹn lọ́kọ́ lágbára jù náà so làwọn afáàbí mọ sọ pé anafiyu muqaddamu alal isbat ọlọ́run kan fi musa fi ti tẹ̀síbíù síwájú olólágbára jù mọ́ fàdíkù kan ọlọ́run tó o bá di fàdíkù kan ọlọ́run dùn ọlọ́run pé nìyẹn ṣẹ̀sùn wa máa ṣàlàyé pé ọlọ́run ọba ọba tó pé ni so mọ̀kọ́ ló máa ń sọ ọlọ́run ọba pé tó wá diku kan ọlọ́run ó kù díẹ̀ káàtó ọlọ́run ọba ti fàdíkù kan rárá o ti sọ pé ó ni o ẹ̀ tó pé ni so látara bẹ́ẹ̀ musa ó ṣe tàwa sùlù pẹ̀lú nǹkan mẹ́ta ẹlẹ́kìnní ònìyẹn tẹ̀síbí wọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà díkìrù lọ ìrántí ọlọ́run àwọn kan tó lọ́wọ́ bá fẹ́ràn ni kọ́lọ́wọ́ bó lè bá àgbàdua rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó wá sọ ẹlẹ́ẹ̀kẹta. ìnáka tàbí náà bà sí tàbí náà bà ìwọ ọlọ́run ó wá mú okọ̀ ọlọ́run wá àtìròyìn ọlọ́run tó dáa tó pé innaka kunta bina basiro ìwọ ọlọ́run ìwọ ọlọ́mọ jẹ́ tó ṣe pé rí wa so àwọn àfáàní ọlọ́wọ́ bá ń rí àwọn tí ó tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá ń rí àwọn ọmọ wípé gbogbo nǹkan tó ń ṣe ládùúgbò yìí ọmọ gbogbo nǹkan tí òun ṣe ní àdúrà yìí òun ò ṣe lásán nǹkan tóun torí ẹ̀ ṣe òun náà ni wípé nítorí ọlọ́run nìkan lòun torí ẹ̀ ṣe òun ò sí nítorí nǹkan mi so innaka kunta bina basira ó ní ìwọ ọlọ́run ìwọ nìkan lòun rí wa ìwọ tó sì rí wa ìwọ náà ló lè gba àdúrà wa ìwọ lòun rí wa ìwọ náà ló ṣe kí ni o ìwọ náà ló sì lè gbàdúrà wa ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ìwọ ọlọ́run ba lòun rí wa àwọn akẹ́sàdúrà yìí ni ó tún mọ tó dáa jù báyìí lọ tó tún lè ṣe fún wa èyí tó tún dáa jù bẹ́ẹ̀ lọ ìwọ ọlọ́run ọba tún ṣe fún wa sọ̀kè Musa ó tún wá mọ yin ọlọ́run ọba pẹ̀lú ọkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ó mú Bàṣírù wá ọlọ́run ọba ọba tí mo ń rí ọkọ ọlọ́run ni ó tún jẹ́ ìròyìn ọlọ́run ọba so ilé ìlànà náà ká máa ṣe tàwa sùlù pẹ̀lú àdúrà wa lọ́sọ́dọ̀ ọlọ́run ká ṣe tàwa sùlù pẹ̀lú ọkọ̀ ọlọ́run a máa jẹ́ kádùá ògbà ká ṣe tàwa sùlù pẹ̀lú ìròyìn ọlọ́run a máa jẹ́ kádùá ògbà àwọn àfáàní tá bá ṣiṣẹ́ eré bẹ̀lẹ̀ amali sọ́ọ́lì ìn iṣẹ́ eré kan tí wọ́n náà mọ̀ pé o ṣe ń torí ọlọ́run o lè fi ṣe tàwa sùlù sọ́dọ̀ ọlọ́run pé ìwọ ọlọ́run ọmọ wípé mo ṣiṣẹ́ eré kan níjọ́ kan báyìí o sì fi ṣe tàwa sùlù torí pé àdìsí wa pé àwọn yẹn kan ṣiṣẹ́ eré tọ́lọ́ ní kí wọ́n máa dákọ́ sẹ́ẹ̀rẹ́ wọn wọ́n sì ń dákọ́ rẹ̀ ọlọ́run sì làwọn kónú sòrò tí wọ́n wà. bẹ́ẹ̀ náà ni wípé o lè sọ pé kí ẹnìkan tó jẹ́ ẹni ọlọ́run ọba kó kàn bẹ́ lọ́n fún ọ o sì tàwa sùn náà nìyẹn bí rọ́jò lè sọ̀lẹ̀ mo nídìí kankan ẹ̀kan bẹ́ lọ́n fún mi ó sì bẹ́ lọ́n fún ọ so eléyìí ni àwọn tàwa sùlù tí eléyìí tàwa sùn dáhùn ẹ̀sìn mú wa a máa sọ fún wa wípé ànábì ti níyì káwé wa sọ pé bìjáyì kìíní kan bìjáyì ẹ ànábì àbí bìjáyì àwọn àfa wa àbí bìjáyì àwọn nǹkan kan gbogbo àwọn eléyìí pátá yẹnyẹn wọn fẹ́ ká ṣe tàwa sùn pẹ̀lú ẹ̀ ó kọ ọlọ́run ọba ti tó àtàwọn ìròyìn ọlọ́run kọ́lọ́n kó fún ẹnì kọ̀ọ̀kan wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ náà lọ́lọ́run wa sọ. kọ́ra kọ́dẹ̀ ó tàṣù làkàyà Musa ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé fún wa yí ọlọ́run ọba òun náà ni ọba tó ṣe wí ìmọ̀ gbàdúà tí àdúà bá ti ní mọ́jẹ̀mú tó pé làwọn àfáàbí sọ wí pé àdúà yẹn ó jẹ́ gbígbà kò sí èméjì ń so àdúà bá wa fẹ́ gbà nígbà míì ìbéèrè yẹn gangan lọ́lọ́wọ́n bó fún yàn bọ́lọ́ ti fún Musa yìí ọ̀nà kan tádùá máa ń gbà gbà òun lọ́lọ́wọ́n bá ṣe fún Musa yìí ọ̀nà míì dádọ́ àmọ́ ń gbà gbà ọlọ́run lè fi ti aburú dànù so ọ̀nà míì nìyẹn ọ̀nà kẹta ọlọ́run bó fi pamọ́ dé èèyàn níjọ́ gbé dàkẹ́ àmà so a máa rí bẹ́ẹ̀ kéèyàn ṣàdúrà ànábì ṣàdúrà yìí pé àwọn ìjọ mi kọ́lọ́run jẹ́ kí wọ́n máa gbọ́ra àwọn yé kí wọ́n sì yàpẹ̀ ẹnu ọlọ́run mi gba eléyìí so àwọn àdúrà mi tó ṣe ọlọ́run gba lọ́wọ́ ànábì so ọlọ́run ni ká kọ́ máa yàpẹ̀ ẹnu wọ́n pa ẹnu ṣùgbọ́n àdúrà yẹn gbà ọlọ́ngbà sí kí ni o ọlọ́ngbà sí bomi ó fi di ànábì lálẹ́ kìámọ́ ni sókè gbogbo àdúrà tó ń sọ pátá ni wọ́n máa fún ọ ní àyínú àdúrà rẹ̀ tí ó fi lé ọ lọ́wọ́ ṣùgbọ́n Musa ó tọrọ nǹkan mẹ́jọ ọlọ́dẹ fún gbogbo ẹ̀ so kò sí nǹkan dáhùn náà béèrè wájú ọlọ́tọ́lọ́hún ò lè fún wa ọlọ́run ní kọ́. ọlọ́kọ́dé wo tí tàṣù ọlákàyà Musa. so ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gan ó òun ọlọ́run ọba o ó wá fún Musa nírò ó ní kọ́ni ùtíìtà ìwọ Musa ó ti di ẹni tí wọ́n fi ta lọ́rẹ sùlàkà ìbéèrè rẹ̀ sùlù a máa jẹ́ ìsúnmọ́ màsíwúlù nǹkan tó o béèrè àwọn afáàní a máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní dábàá lọ bẹ́ẹ̀ kúbùzù ìbí náà ti yọ búrẹ́dì jáde ó ní màkúbùzù kúbúzù nǹkan tó jẹ́ wípé a ti gbé sínú oven tá a wá gbé jáde lóbi sọ́ọ́ di kí ni o kúbúzù so àwọn àfáà ní wípé fúlù a máa rí bẹ́ẹ̀ nígbà míì nígbà míì wọ́n sọ wípé ókúlù ókúlù láti inú fíìlì akala nítorí ìtumọ̀ sí ni màkúlù nǹkan tá à jẹ so ọlọ́run bá sọ pé ẹ̀ẹ́sù làkà kọ́lá kọ́dé o tí tàṣù ulákàyà Musa. ọlọ́run ní ìwọ Musa mo ti fún ọ ní tó béèrè gangan Musa ìwọ Musa sọlọ́n báyìí kí Musa kọ́ mọ̀ pé òun ọlọ́run ọba òun ti fún un ní ìbéèrè rẹ̀ náà. ولقد مننا عليك مرة أخرى. ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún Musa ó wá ní Musa tó ń béèrè ìbéèrè lọ́wọ́ mi tó ń tọrọ nǹkan lọ́dọ̀ mi àìmọye àwọn nǹkan tó tọrọ tèmi Ọlọ́run bá ti ṣe fún ọ <laughs> àìmọye nǹkan tó tọrọ tèmi Ọlọ́run bá ti ṣe fún ọ ìwọ wá béèrè nǹkan wájú Ọlọ́run ẹlòmíì ó béèrè nǹkan wájú Ọlọ́run yọ wà máa sọ pé Ọlọ́run fún òun yọ wà máa banújẹ́ òun ti mọ dìdìrín pọ̀ ṣé àwọn tí wọ́n wálé ayé tí wọ́n ò lójú ṣé wọ́n lọ tọrọ ojú tọ́lọ́ mi fún ọ lójú hmm, hmm. ṣé wọ́n lọ tọrọ ọwọ́ tọ́lọ́ mi fún ọ lọ́wọ́ ṣé wọ́n lọ tọrọ ẹsẹ̀ tọ́lọ́ fi fún ọ lẹ́sẹ̀ gbogbo nǹkan tó ń lò pàtà ayẹyẹ ṣé wọ́n lò ní tọ́lọ́ fi fún ọ ìsẹ̀mí ẹ̀ tó sẹ́kù lórílẹ̀ ayé ọmọ àwọn tí wọ́n jọ bí yín pọ̀ tọ́lọ́ bá ti mú sọ́dọ̀ tọ́lọ́ fi ṣe ọ̀kú ọwọ́ a sọ pé tó ní pé o nídìí ọmọ níwájú ọlọ́run ọwọ́ alẹ́ o ti tọrọ tọrọ tọrọ tọrọ pé ọlọ́run ọba ọ̀dájú ni pé kọ̀dọ̀ ọlọ́run sórí pé o dìdìrín pọ̀ so ọlọ́run bá ń sọ fún Musa ẹ tó bá béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ọba fún kò yẹ kó máa sọ pé ọlọ́run ọba ò sí dáadáa fún un àìmọye nǹkan ni òbí ètò ọlọ́run bá ti fún un àìmọye ewu ló ń bẹ níwájú ẹ̀dọ́ náà bá ti là mẹ́ tá a bá travel tá a wà nu mọ́tò tá a ń lọ àìmọye ewu lọ́lọ́ ti là kó mẹ́ tá a bá ń fẹsẹ̀ rìn lọ àìmọye ewu lọ́lọ́ ti là kó mẹ́ ṣùgbọ́n bàtà àmà á sì tọrọ rẹ̀ ọlọ́run sì là wá mẹ́ á wà tọrọ àdúrà kan péré ọlọ́run wà ní fún wa á wà torí ẹ̀ á wà máa sọ̀rọ̀ tí ọ̀dà sọlọ́run ẹlẹ́wọ̀n torí ẹ̀ yóò kó nu Islam yóò tún lọ bùnmí yóò lọ́ mọ́ sẹ̀sìn míì kò ní rántí gbogbo ìtọ́nà bá ṣe fún un bọ́ọ̀lù ọ̀nà ẹ̀kún wọn jọ́sìn fún un so ìwà àgọ̀rí lọ́dọ̀ ọmọ ènìyàn ọlọ́run fẹ́ rán Musa létí àwọn nǹkan ìwọ Musa kìí ṣe léyìí ìwọ ọ̀tọ́rọ àdúrà fáwọn nǹkan kan tẹ́lẹ̀ ọlọ́run bá dẹ̀ ṣe Musa ọ̀tọ́rọ àdúrà fáwọn nǹkan kan tọ́lọ́run bá dẹ̀ ṣe so màá mẹ́ṣà àwọn nǹkan yẹn torí pé nítorí àsìkò àwọn àfáà ka àwọn nǹkan méjìlá tó yẹ pé Musa gbọ́dọ̀ pé gbogbo ẹ pé méjìlá bì Musa gangan fún ara rẹ̀ kò tọrọ rẹ̀ Ọlọ́run bá dẹ̀ sí fún un alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Ọlọ́run ọba ní kí wọ́n ní oyún Musa nígbà tó jẹ́ pé fìlà ọdún tí fìlà náà máa ń pa àwọn èèyàn gangan òun ni wọ́n lóyún Musa ọdún yẹn náà wọ́n sì tún bí ṣe Musa ṣe ṣe wọn rẹ ní fi láti ká ìyọmọ ogun tó bá lóyún káàkiri oyún tí Ọlọ́run jẹ kiri ayọkẹ nìkan kan rí bíbí Ọlọ́run jẹ kẹ nìkan kan mọ pé wọn bí ẹwù tọ́lọ́wọ́n bá ṣe fún tọ́lọ́wọ́n bá wá ṣe dáadáa fún Ọlọ́run bá tó wá dá màmá Musa Ọlọ́run ọba pàtàkì ẹ̀ Ọlọ́run ọba tó rán wáàyí sí ya Musa nítorí Musa hmm. Ọlọ́run ọba bójú oorun ló ti rí ni o bọ́lọ́n fi nù ni o ọlọ́run tún rẹ wá àyíṣí bó ti rẹ sí Mariam bẹ́ẹ̀ kò sọ́jà ní bí ọlọ́run ọlọ́run rẹ wá àyíṣí ya Musa nítorí Musa tó lọ́n fẹ́ dáàbò bò ṣé Musa lọ sàbí eléyìí kó o tó délé ayé ọ̀bọ̀lọ́ ni ti mójútó ọmọ ọwọ́ abẹ́rẹ́ ọlọ́run fàdúrà kan ọlọ́run àgbà ọwọ́ àti bẹ́ẹ̀ ìyapọ̀ ọlọ́run àbò onídìí yẹn kan wájú ọlọ́run ọwọ́ àti ìfún ọ ọwọ́ àti bẹ́ẹ̀ ìyapọ̀ ọlọ́run lẹ́yìn wá gbà náà ọlọ́run ní kí wọ́n ju ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní kí wọ́n ju Musa sínú kíni o sínú omi ọlọ́run ó jù Musa sínú omi omi máa ń gbé èèyàn lọ ni ọlọ́run wọn lọ jù bẹ́ẹ̀ ta ló dáàbò bò wọn lọ jù bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n á tún jù bẹ́ẹ̀ ibi tí wọn ó ti rí gbé lẹ́lẹ́kẹrin nìyẹn ibi tí wọn ó ti rí Musa gbé ta ló ní kí ṣé Musa lọ tọrọ àdúrà gbé kí ibi tí wọn ti rí òun gbé ni kí kíní wọn sàn lọ kí àkótí gbé òun lọ tí wọn gbé òun sí ibẹ̀ ni kí àkótí wọn sàn lọ bẹ̀ ṣé Musa lọ sọ bẹ́ẹ̀ ṣe bọ́lọ́run lọ darí àkótí lọ síbi tí wọ́n ti gbé e lẹ́yìn wá gbà náà ọlọ́run ni wàá tún ní ẹ̀tọ́ wá gbé e ọlọ́run ni àdúwúlí wà àdúwúlákà ọlọ́run ọ̀tá mi ló gbé ọ ọ̀tá rẹ gangan ló tún wá gbé ọ ọ̀tá yẹn ọlọ́run tún wé ọwọ́ ló ń sábọ́tà rẹ ọlọ́run tún wá gbé ọ sọ́wọ́ ọ̀tá rẹ ọlọ́run àjẹ́ kó kankan sí ọ. Ah! ọlọ́run á ní pé ìgbàdọ́ta rẹ tún wá gbé ọ ọlọ́run ni mo tún wá ju ìfẹ́ sí ọlá gbogbo ẹni tí bá rí Musa. gbogbo ẹni tó bá rí Musa pátá yẹ́yẹ́ gbogbo wọn náà nífẹ̀ẹ́ rẹ̀ ṣé Musa ló tọrọ àdúrà bẹ́ẹ̀ tó bá ti rí mi kí wọ́n mọ nífẹ̀ẹ́ mi ṣé ló tọrọ àdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba tó wá ní pé ìtọ́jú Musa ilé olówó ni a ti tọ́jú ẹ̀ ohun tí wọ́n máa jẹ ọlọ́run tó mójútó ẹ̀ ohun tí wọ́n máa gbádùn ilé olówó ni a ti tọ́jú ẹ̀ àwọn òbí ẹ̀ gan òtún lówó lọ ó tún lọ tọ́jú ẹ̀ ní olówó kọ́tà rẹ̀ ọmọ tọ́jú ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún un ní ẹlẹ́ẹ̀keje ọlọ́run tó bẹ́ẹ̀ sàánú Musa gbogbo ọyàn tí Musa pátá yẹn yẹn ọlọ́run òjì ó gbà ọmọ kékeré ni ọlọ́run òjì ọgbọ yẹn yẹn tí gbọ́dọ̀ ní nǹkan tó fi ṣe tí òbí jọ gbà yẹn nìkan níbi tí ṣé Musa lọ ṣàdúrà bí kọ́lọ́n dá pa sọ́dọ̀ màmá wọn so ọlọ́run ní ṣé ìwọ Musa lọ ṣàdúrà yìí nígbà tó pààyàn jẹ́ òní tí wọ́n ń lé ọ káàkiri tí wọ́n fẹ́ mú ọ èmi máa ní ojú ojú orí ọ mú ṣé wọ́n sọ pé ọlọ́run lọ ṣàdúrà ìbọn ọlọ́run lọ là ọ tí ò jẹ́ wọ́n rí mú lẹ́yìn wá gbà náà o tún wá sẹ̀ ọ̀tọ̀rọ̀ àforíjì wá wọlé ọmọ ọlọ́ọ̀bá mo lè má gbà foríjì mo tún gbà foríjì rẹ̀ nígbà tó tún sẹ̀ èmi ọlọ́run tún wá sọ dànù bí ọlọ́run ṣé gbogbo eléyìí ṣé ọlọ́sọ pé ṣé ọ̀dà nàbí ọlọ́run ni mo ṣe ọ̀dà nàbí ọlọ́run mo sọ yóò ṣe ọlọ́run ṣé gbogbo béèrè rẹ mo fún ọ́n tòótọ́ ṣùgbọ́n èmi ọlọ́run bá ti ṣe àìwọ̀n dáadáa tọ́pọ̀ fún ọ ọlọ́run fi ń ṣàlàyé fún wa ni pé tó a bá béèrè nǹkan kan wájú ọlọ́run tí ò ṣe fún wa ó yẹ ká dúpẹ́ ìgbẹ́jẹ́ tọ́lọ́run ti ṣe fún wa níta ó dùn ní mọ́tàlá ìlànàtòsùwà fàlàǹtòsùwà tẹ́ ẹ bá ilé ẹgbẹ́ ka orí yìí ò lè kà tán kọ́lọ́run pé mo fẹ́ dolówó ọlọ́run ti sọ dolówó kí wọ́n á lè rántí eléyìí ọwọ́ ló kírun mọ́ ọgbà rẹ̀ mọ́ òsè kankan mọ́ iṣẹ́ rẹ̀ ọ̀bọ̀ sí i ọmọ yorì tó lọ́nà ṣe fún ọ ni lọ́ọ̀bì sọ fún Musa pé wàlọ́ kọ́dímà nánà àlàyíkà mọ́rọ̀tàn òkùrọ̀ olórí àwọn ọlọ́run ọba mọ̀nánà àlàyíkà àti ṣèdẹ̀kùnlé ọ lórí mọ́rọ̀tàn ní ìgbà kan nkúrọ yàtọ̀ sí eléyìí tó ń sọ yìí ìdẹ̀kùn yẹn tó tó túmọ̀ sí náà ọlọ́run àti sẹ̀lẹ̀kùn lé olórí. wàlá kọ́dé mọ̀nà ńlá àlẹ́ ìka máa ń rọ̀ tánù òkúra. ọlọ́run ní àwọn ọlọ́run ọba àti ṣe ìdẹ̀kùn lórí ìwọ Musa mọ́rọ̀ tánù òkúra kì í ṣèṣin tàbí sẹ̀lẹ̀kùn lé olórí nígbà kan tó yàtọ̀ sí ilé ìtọ́wá ń tẹ̀ ẹ́ tọrọ àdúrà pé ọbẹ̀ lọ́dọ̀ fèrè àwọn bọ́ọ̀ tọrọ àdúrà ní tẹ̀lé sí báwa la ránṣẹ́ lọ́dọ̀ fìlànà sáà gbàdúrà rẹ ni <laughs> bí ò tọrọ àdúrà sáà gbàdúrà rẹ ni ṣé bá ti ṣètò yẹn gẹ́gẹ́ lẹ́ o ti wà lọ́dọ̀ ọlọ́run ètò mi ti wà lọ́dọ̀ ọlọ́run ni gbogbo àdúrà tí kálukú wa ń ṣe dọ́lọ́run ọba gbà ètò tó ti wà lọ́dọ̀ ọlọ́run ni tí ó wà lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ò ní so látara bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ títóbi Musa ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn lé lórí ọlọ́run fẹ́ ṣàlàyé pé àìmọye ìdẹ̀kùn ni mo ti ṣe lé ọ lórí ọlọ́run fẹ́ ṣàlàyé fún Musa mo kàn ní mo gba àdúrà rẹ ni ṣùgbọ́n àdúrà tí mo gbà yẹn tí mo ti gbà nínú ọ̀rọ̀ rẹ ti pọ̀ jù bá ń lọ ọlọ́run afẹ́ mọ mẹ́ńṣán àwọn àdẹ̀kùn tó ṣe lé lórí pé mo ti kà á lọ fún wa yẹn ọlọ́run ka ọ̀pọ̀lọpọ̀ ó tún ka láwọn sóra mi so ọlọ́run afẹ́ mọ sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run fi ní ìdè àwọ̀ àyínà. ìdè àwọ̀ àyínà ìlà omi kàmá yóò ha. ọlọ́run fi wá ní nígbà táwọn ọlọ́run ọba aránṣẹ́ lọ bá ìyá rẹ̀ máa yú ha nǹkan tá a máa fi ránṣẹ́ àfi lọ bá ìyá rẹ̀ iṣẹ́ yìí oríṣi nǹkan ló lè jẹ́ ó lè jẹ́ pé ó sùn ni ọlọ́wọ́n ọba náà a máa jẹ́ kéèyàn ọmọ tó bá fẹ́ ṣe látòjú oorun ọlọ́wọ́n ọba máa fáwọn èèyàn kan bẹ́ẹ̀ ó lè jẹ́ yí pé ilẹ̀ hàámù ni ọlọ́wọ́n kan fi mọ̀ pé lọ́ọ́ ṣe báyìí ọlọ́wọ́n direct ẹ̀ pé kọ́ lọ́ọ́ ṣe báyìí ọlọ́wọ́n lè rán màláìka sí bẹ́ẹ̀ kò wá sọ́dà nàbí ọlọ́wọ́n ọlọ́wọ́n rán màláìka sí Mariam ṣùgbọ́n kò sọ́ di kíni o ànábì ọlọ́wọ́n ọba so kọ́dà ọlọ́run tún lè rán èèyàn kan sí inú àwọn èèyàn tí ń bẹ ní gbogbo agbègbè ibẹ̀ tó lè jẹ́ kan náà ànábì ọlọ́run tí ń bẹ lágbègbè ibẹ̀ bí kò lọ́ọ́ sọ nǹkan kan fún un so ètò ọlọ́run ni ọlọ́run bá máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá mú wá ayé yẹn wá ó mú pamọ́ fún wa ọlọ́run ní èmi mọ ránṣẹ́ lọ bá ìyá rẹ̀ ó yẹ kọ́ ọmọ títóbi eléyìí kó dúpẹ́ ẹ̀yàn náà fẹ́mi ọlọ́run so látara bẹ́ẹ̀ a máa ka àwọn eléyìí lọ fún wa ní ọ̀la nítorí àsìkò so ètò àgbọ̀ kọ́lọ́n jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa àtẹ̀mí tí mo sọ àtẹ̀yìn náà ti ẹ̀ gbọ́ ọlọ́mọṣẹ́ àbájẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ila illa ant astagfiruka wa atubu ilayk.